èyí ni bí Emefiele ṣe kówó rẹpẹtẹ jẹ tó tún ra báǹkì méjì pa ní báyìí afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ pẹ̀lú bí ìwádìí ìjìnlẹ̀ àkànṣe kan tí wọ́n fi tanná wo gbogbo ìgbòkègbodò báǹkì ẹja lónìbù ilẹ̀ wa ìyẹn Central Bank of Nigeria CBN pàápàá ní sáà ìṣàkóso alàgbà Godwin Emefiele gẹ́gẹ́ bí ọ̀gá àgbà báǹkì àpapọ̀ ọ̀hún ṣe táṣìírí pé òbítíbitì owó rẹpẹtẹ ni bàbá náà ṣe báṣubàṣu bó ṣe ń fi náírà wa ra àwọn owó ilẹ̀ òkèèrè yàlàyòlò bẹ́ẹ̀ ló tọ́jú ẹgbẹ̀lẹ́mùkú owó pamọ́ sáwọn ìlú òyìnbó ó tún ra báǹkì ilẹ̀ wa méjì pa fún ara rẹ̀ ìwádìí náà fi hàn pé nítorí kí awó má bàa tètè ya ọ̀pọ̀ àwọn ìwà jìbìtì wọ̀nyí ni Emefiele ṣe nípasẹ̀ onígbọ̀wọ́ níṣe ló lo àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ àti abẹ́ṣinkáwọ́ rẹ̀ orúkọ wọn ló sì fi bojú láti pa owó ìlú ní pọ́npọ́ báǹkì méjì tí Emefiele rà lábẹ́nú fún ara rẹ̀ nípasẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún ni Union Bank of Nigeria UBN èyí tí wọ́n forúkọ Titan Trust Bank TTB rà àti Keystone Bank olùtọpinpin tó ṣáájú ìwádìí ìjìnlẹ̀ yìí ọ̀gbẹ́ni Jim Obazi sọ nínú àbọ̀ ìwádìí àkànṣe rẹ̀ tó kọ sínú lẹ́tà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó ti lọ kó kalẹ̀ fún ààrẹ ilẹ̀ wa Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ogúnjọ́ oṣù kejìlá ọdún 2023 yìí pé níbi tóun nọsẹ̀ ìwádìí òun dé ó kéré tán báńkì ọ̀tọ̀ọ̀tọ̀ tó dín díẹ̀ lẹ́gbẹ̀ta ìyẹn 593 ilé ìfowópamọ́ ilẹ̀ òkèèrè ni alàgbà Emefiele jí owó kó pamọ́ sí láwọn orílẹ̀-èdè United States of America USA United Kingdom UK àti orílẹ̀-èdè China ìwádìí náà sọ pé inú oṣù kọkànlá ni ètò ti parí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí gba ìyókù owó ìdókòòwò Union Bank nípasẹ̀ lẹ́tà kan tí TTB kọ ní ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá ọdún 2022 ìdá mẹ́fà nínú ọgọ́rùn-ún péré ló kù kí wọ́n yanjú gbogbo ẹ̀ kódà gbèdéke ẹjọ́ kan tó wà lórí rẹ̀ ló dá ètò ọ̀hún lọ́wọ́ kọ́ bí ìwádìí náà ṣe wí ọ̀tẹlẹ̀múyẹ́ náà rọ ìjọba àpapọ̀ láti wọ́gi lé ètò ríra àwọn báǹkì méjèèjì ọ̀hún kí wọ́n sì gbẹ́sẹ̀ lé dúkìá àti owó wọn ìwádìí ọ̀hún tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn iléeṣẹ́ olókoòwò ńlá méjì kan Luxys International DMCC àti Magma International DMCC táwọn méjèèjì fìkàlẹ̀ sílùú Dubai lórílẹ̀‐èdè United Arab Emirates lọ́hùn-ún ni wọ́n ní báǹkì TTB tí Emefiele ta Union Bank àti Keystone Bank fún bẹ́ẹ̀ àwọn tí wọ́n ní iléeṣẹ́ Luxys àti Magma yìí kò sí orúkọ wọn nínú ìwé àkọọ́lẹ̀ ìjọba orílẹ̀‐èdè UAE gbogbo ọ̀nà láti tọpinpin wọn ló ó sì lòdì sófin ilẹ̀ wa fún irú àwọn olókoòwò bìrìbìrì bẹ́ẹ̀ láti wá ra báǹkì nílẹ̀ wa tí ọ̀gá àgbà báǹkì àpapọ̀ sì tún fọwọ́ sí i. òmíì nínú àwọn ìwà àjẹbánu tí Emefiele hù ni pé ó fa mílíọ̀nù mẹ́fà owó dọ́là six point two three million dollars tí iye rẹ̀ lé ní bílíọ̀nù márùn-ún àbọ̀ náírà five point six three billion naira ó fà á yọ nínú àsùnwọ̀n báǹkì àpapọ̀ lórúkọ ààrẹ àná muhammadu buhari ó láwọn fẹ́ fi sanwó fún àwọn olùbẹ̀wò ilẹ̀ òkèèrè tí wọ́n fẹ́ wá wo ètò ìdìbò gbogbogbò tó wáyé lóṣù kejì sí ìkẹta ọdún yìí yóò ṣe lọ sí. ẹ̀sùn míì tí wọ́n tún fi kan Emefiele ni pé ó lọ kó owó tí iye rẹ̀ jẹ́ mílíọ̀nù lọ́nà okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó pọ́ùn five forty three point four million pounds sínú àkáǹtì àkànṣe onísáà pípẹ́ ìyẹn fixed deposit kí èlé orí rẹ̀ lè pọ̀ dáadáa. bákan náà ni wọ́n tún fẹ̀sùn kan Emefiele pé owó tó ní báǹkì àpapọ̀ fi tẹ owó tuntun tí wọ́n fi pààrọ̀ owó àtijọ́ ìyẹn igba náírà two hundred naira ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred naira àti ẹgbẹ̀rún kan náírà one thousand naira jẹ́ bílíọ̀nù mọ́kànlélọ́gọ́ta àtààbọ̀ náírà sixty one point five billion naira tóun sì ti san bíi ìdajì nínú rẹ̀ ó kù ìdajì wọ́n tún fẹ̀sùn kan Emefiele pé òun àtàwọn igbákejì rẹ̀ mẹ́rin jọ ṣe àpamọ́pabo òbítíbitì owó tí wọ́n sì dojú ètò àkọsílẹ̀ báńkì àpapọ̀ rú èyí tó mú kí ìwádìí àti ìtọpinpin lọ́jú pọ̀ tó sì ṣòro láti rí bí abẹ́rẹ́ tó bọ́ sínú òkun títí di bá a ṣe ń sọ yìí agbẹjọ́rò Emefiele amòfin àgbà Matthew Buka kò tí ì fèsì sí àbọ̀ ìwádìí tuntun yìí bákan náà sì ni Emefiele ṣì wà lọ́gbà ẹ̀wọ̀n Kùjé níbi tí ilé-ẹjọ́ pàṣẹ kí wọ́n fi í sí nígbà tí kò lè kájú àwọn nǹkan tí wọ́n béèrè fún bẹ́ẹ̀lì rẹ̀ lórí ẹjọ́ kan tíjọba àpapọ̀ ń ṣe pẹ̀lú rẹ̀ pé ó fi owó tùlùtùlù one point two billion naira ra àwọn nǹkan èlò tí kò lè ṣe ìṣirò rẹ̀. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.